دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí ti oh fm ní dídí aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmùsùdín Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ kíládà rẹ̀ ọmọ bá bàbá wọn. ṣítù ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé síríkì ògúnmọ́kin àwọn afáwọn àgbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà. àwọn náà ni imam ishaq abọlọrẹ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ̀ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulilayi rabbil alamin wala cudwana illa ala zalimin. ثم الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يفعل يسيادة فلا وبسيني بقبان لاي الحمد لله أقرأ لكم لا رسول oníwàásù àgbáyé ẹni tí ọlọ́run bá rántí gbogbo ayé nìkan ṣoṣo tí ń jẹ́ orúkọ oníwàásù àgbáyé tí ìṣàlẹ́bí sallallahu alaihi wasallam. pẹ̀lú ẹ̀rí ni má jẹ́ kí inú bí ẹ o nítorí tí òun bá ń gbé tàn sọ́kọ́ anábì nìkan ṣoṣo ni oníwàásù àgbáyé nìkan lẹni tí ọlọ́run rántí gbogbo àgbáyé. eléyìí náà fi ń jẹ́ kí ó rinlẹ̀ létí gbogbo ẹni tí gbọ́ وما أرسلناك إلا كافة للناس ọlọ́run ní ní ọ̀rọ̀ ẹ̀rẹ́ ànábì tí kìí ṣe sí gbogbo èèyàn pátá. walakin akthara nnasi la ya'lamun. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé ọlọ́run rán ànábì sí gbogbo ayé ẹlòmíì ò mọ̀ kò gbà kò wá tẹ̀lé ẹlòmíín mọ̀ ọ́ gbà ó tẹ̀lé ṣùgbọ́n kò mọ̀ pé òun ò gbọ́dọ̀ pera òun ló ní wàásù àgbáyé wọn àjà gbọ́dọ̀ pé òun bẹ́ẹ̀ kò mọ̀ fáànàbì nìkan ló lórí tìyẹn ló ní ìròyìn yẹn à ń fi léyìn náà tún fi rinlẹ̀ sẹ́ni wa ká má pera wa ní ntọ́lọ́wọ́n bá ò pè wá ká má gbéra gẹ̀ẹ́sì ayé wa bàbá ti máa ń sọ àtẹ̀rẹ̀ wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tẹ̀ lánàá ibi tí a bá dé ọ̀rọ̀ ọ̀run púpọ̀ òun náà la ṣe ń ṣe lálàyé fún wa lọ ibi tá a dúró lánàá náà ni à ń sọ̀rọ̀ nípa àníyàn ẹ jẹ́rìí pé bá a ṣe ń sọ̀rọ̀ ọ̀run tó yìí a nílò ní oríṣiríṣi ìbéèrè oríṣiríṣi ìbéèrè òun náà ló máa ń jẹ jáde bàbá ìmọ̀ọ́mù kí àwọn òtí ń jáde wá kírun tiwọn akínà wa ń ṣe nínú ilé wọn ni wọ́n ń dá kọ́sọ́mà lóhùn ni ìmáàmù àwọn ń jáde wá kírun nínú mọ́sídìí nígbà wọn wá ń kírun kọ́sọ́mà wo ni wọ́n ń dá lóhùn ìmáàmù ah, ẹni kọ́ wọ́n ń ta gíní àbí wọ́n ń taṣọ àwọn ni wọ́n ń ṣáájú ẹni kíkí ló kájọ náà àwọn tó máa ń yẹ ṣéwù subhana ẹ tí wọ́n pè wọ́n ní ìmáàmù subhanallahi alazim ní tí bá ti ń yẹ ṣéwù kì í ṣe máàmù mọ́ a lè kírun lẹ́yìn rẹ̀ mọ́ torí kò ní ọ̀nà tó bá kírun ẹ ó ti di kèfè rí bẹ́ẹ̀ yẹn gbogbo eléyìí ní ìsìn àwọn ọ̀rọ̀ tó simple ní tí ẹ̀kẹ́ ìjọmọ́ náà ti mọ̀ ẹ̀kẹ́ ìdìbò àtàlẹ́ fún tó bá fi ṣe máàmù yín káwọn kan má máa ṣàkóbá fún un ẹ rí i pé torí ẹ náà ni wọn ṣe válù ìrun kíkí yẹn náà dáadáa bí ìjọba káwọn mọ wọn ní jìbì kírun bí wọn bá fi yẹ̀pẹ̀ ṣeré lọ́wọ́ wọn nílọ kírun wọn ni wọn ń yẹsẹ wò ẹlòmíà ni alukurani lòun máa ń wò àwọn kan fi kọ́kọ́rọ́ bá àárín rẹ̀ mọ kàn fi ká gbígbẹ kàn fi ká gbogbo ilé ní ìsìtalẹ fi jọ torí báyìí ẹjẹ pàtàkì irun tábàtì pàtàkì irun gbogbo ohun tó lè ṣàkóbá fún un àá jìnnà sí à ń bẹ Ọlọ́run bá kó ìyókù ṣàánú wa o aa ah, lónìí a ti ń tẹ̀síwájú bí abájáde lẹ́kọ̀ọ́ wa dé ní àná. àníyàn tó. àníyàn dídà lórí irun ó pàtàkì púpọ̀ o. èèyàn gbọ́dọ̀ ní lẹ́mìí kó òun fẹ́ kírun. ìtumọ̀ àníyàn nìyẹn. èèyàn gbọ́dọ̀ ní lẹ́mìí kó òun fẹ́ ṣe ìjọsìn. ìtumọ̀ àníyàn nìyẹn. ìjọsìn ṣíṣe pẹ̀lú àníyàn dídà kò ní nǹkan ṣe pẹ̀lú káàró lẹ́jọ́ síta hadith tí a níbi sọlọ sọlá sọ fún wa yìí pé namal amalu bin nija. namal amalu bin nija. tó ní gbogbo àwọn ìjọsìn wa tá à ń ṣe pẹ̀lú àníyàn wa tá a fi ṣe lọ́lọ́run máa fi gbà. innama likulli imri'in ma nawa. tẹ́lẹ̀lẹ́ ló ń dá lórí wípé al-ikhlas ikhlas níyà èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ikhlas wà nínú ìjọsìn òun májẹ̀mú ńlá méjì kan gbé ìjọsìn dúró tí kò bá dúró tí kò bá dúró èèyàn ò ní ìjọsìn yẹn téèyàn alákọ̀ọ́kọ́ èèyàn gbọ́dọ̀ ṣèjọsìn lórí tọ́lọ́run yẹn kéèyàn láàní ọ̀pìn tọ́lọ́run ní kì í ṣe ni mò ń ṣe tọ́lọ́run ní kì í kírun mo ṣe ń kírun. kàmátábà àti rasul. ẹlẹ́ẹ̀kejì ó dàbí kéèyàn tẹ̀lé ànábì níbi ìjọsìn kéèyàn má ṣù tiẹ̀ lọ́tọ̀ ìyẹn ní ọ̀fà yẹlẹ̀ fún bíi à ẹ̀fẹ́ máa rí pa onísùnà máa ń sábà lé emphasis lórí ilé dáadáa tàbá débẹ̀ máa ń sábà ṣàlàyé rẹ̀ ní ọ̀rẹ́rẹ́ ẹ̀rí pé alákọ̀ọ́kọ́ yẹn tá a mọ̀ sí àlẹ́kíláàsì yìí òun ni tó ní í ṣe pẹ̀lú torí tó ṣẹ́ṣẹ̀ jọ̀sìn lóbìnrin òfin ní bínú pàánù tì lọ́kọ rẹ̀ ṣẹ́ lọ́mọ òfin ní bínú pàánù tì torí pé àwọn òbí rẹ̀ ṣẹ́ lọ́mọ iṣẹ́ òfin ní bínú yọ hijab sọnù ó wá bọ́ sọ́ọ̀sì pé òun bínú òun dẹ̀ máa mọ̀ọ́mọ̀ ṣe tó máa bí ọ̀gá wọn nínú àbá fún wọn nínú àbí ìyàwó wọn àbọ́kọ wọn nínú ó wá lọ mú nǹkan kan nínú ẹ̀sìn rẹ̀ kó wá jùlẹ̀ kó lóun ò ní ṣe mọ́ ó torí tọ́lọ́run ṣe tẹ́lẹ̀ nìyẹn tó bá ń torí ọlọ́run ọba ṣe ìkọ̀kọ̀ gbọ́dọ̀ àti ìjọsìn ẹ torí pé nìkan ṣe ẹ ìkọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ wa yọ hijab sọnù torí kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ wa bọ́ sọ́ọ̀sì kúrò lẹ́sẹ̀ wọn mo mọ fún wọn tí ó jẹ́ kí n ṣe wáyé tó bá tilẹ̀ gbogbo yọ sọ́ọ̀sì lẹ́sẹ̀ báyìí inú máa bí inú máa dùn gan ah, torí tiẹ̀ kọ́ torí tiẹ̀ ni ìwọ ló ní ládàá rẹ̀ tó bá ti dáadáa tó bá tó ṣe bí ò ṣe yẹ ìwọ náà ló ní ìjìyà tó wà ń bẹ̀ torí báyìí táǹpẹ̀ ní torí tọ́lọ́hún ìkíláàsì ṣe ìkìláàsù ní ìyá yàní kéèyàn wà sincere pẹ̀lú ìjọsìn rẹ̀ wọn náà ní tó ní ṣe pẹ̀lú òrùn àníyàn wo ló fi wá kírun nínú masjid ẹlòmíràn máa wá mọ́ṣáláṣí tó ń dán gbinrin mọ́ṣáláṣí tó ti máa mísì pẹ̀lú àwọn oríṣiríṣi èèyàn olówó àwọn èèyàn Allahu Akbar a ní irú mọ́sí bẹ́ẹ̀ ni máa fẹ́ kí máa máa ń fún àwọn máa ṣe ó ní mọ́sí àdúgbò tiwa yẹn ó máa ń dọ̀tí wọ́n lọ fọ́ àníyàn ló fi lọ kírun àníyàn yòròyòrò. ìnáwálẹ̀ àmàlù bí ní ìjà. ṣé wàá rí ọ̀rọ̀ àníyàn tá à ń sọ yìí kó ní kíkí à máa dìmú kó máa wá fi ṣe evidence. ẹ̀rí tó máa tún wá padà wá báǹsì padà lórí ẹ̀ níjà tún sọ. sẹ́yìn bá wa lòun ń ṣe nǹkan kan torí tọ́ lọ́wọ́ lọ́wọ́ rà níyàn òun. tó wá lọ ń ṣe ohun tí ò tọ́ èèyàn lè fà níyàn gbé kíkí àlárúgbó o. àdìsẹ́ eléyìí ní í ṣe pẹ̀lú ìyẹn tó pamọ́ láàrin ẹ̀dá àtọ́lọ́hún ọlọ́run ló mà níyọ̀ ẹni tó bá kírun àwọn ọ̀jọ̀mọ́ lè dúró lẹ́nu ọmọ wa wò pé bí mo ṣe ń wojú eléyìí tó wá kírun ó wá jí fóònù mi bí mo ṣe ń wojú eléyìí ó wá wo eléyìí fẹ́ kó bàtà ni bí mo ṣe ń wojú eléyìí eléyìí kan wá ṣe eré kó wá kírun ó lè mọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó wá kírun eléyìí wo obìnrin wa ni ó lè mọ̀ ló tọkàn rẹ̀ ni torí ẹ̀ wá wà àárín àwọn àtọ́lọ́wọ́n bá nìyẹn ẹ̀yin kẹ́ tọ́jú fóònù ẹ pé àti ń kéde ẹ̀kọ́ sọ̀nù nínú masjid oníkàlùkù wa láti wá sí lọ́hùn ni ẹ má wàá máa sọ sí ètò nìkan kan torí pé ẹ̀ mà níyàn rẹ̀ tó fi wá ṣùgbọ́n ń tá a lè mọ̀ tọ́lọ́wọ́n bá ju ilẹ̀ láàrin àwọn ẹ̀dá síra wa òní tó bá hàn sí gbangba tààrí kéèyàn ń ṣe ní gbangba ìyẹn ni èyí tàdé fi ń dálé lórí tá a fi lè sọ pé lágbájá ti kó sínú bídíà làkàṣègbè ti kó sínú bídíà ó ti kó sínú ṣírí ó ti kó sínú kófòrò ó ti kó sínú ìfáàtì ohun tó hàn nìyẹn ìyẹn bí tàn níbi sọkùn mọ̀nà àmìlà àmàlà lẹ́sà àlẹ́ àmúrinà. alábìlẹ̀ ẹnikẹ́ni yóò tó ṣe kankan tí ò lẹ́rìí ọlọ́run ọba ọdún gbà lọ́wọ́ rẹ o. riwaya min man ahdatha fi amrina hadha ma laysa minhu. ẹ ti àhàdí tẹ́lẹ̀ ilé sìn ibi ṣe tún àwọn nìyẹn ilé ló ní ti pẹ̀lú mutaba májàmú méjì fún gbẹ̀sìn dúró nìyẹn. ìkan sọ̀rọ̀ nípa ikhlas ilé ìkejì ń sọ̀rọ̀ nípa mutaba. alákọ̀ọ́kọ́ yẹn ń dá lórí a'malul ibadi al-batina albatiniya ẹlẹ́ẹ̀kejì sọ̀rọ̀ nípa amalul ibad az-zahiriya ìyẹn la fi máa ń mọ̀ ọ́n mọ̀ ọ́n sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n bá dàgbà dálẹ̀ lẹ̀ tí wọ́n á ní àníyàn àwọn dá bírú àsàlátù sunday sunday tí wọ́n á ní àníyàn àwọn ló dá táwọn fi ń ṣe bírú ká jókòó ká la fẹ́ kí mọ̀lídì káwọn yẹn wá ní àníyàn àwọn dání rárá káàníyàn yẹn bá dá ní tí ẹ ṣe yóò dá kò so méjèèjì jẹ̀bi ń bára wọn rìn ni èké yẹn ní ìjókòó lọ́dẹ́sìkọ́ ní káwọn ọ̀dẹ́ náà sí àwọn fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àníyàn àwọn ọ̀dẹ́ rárá ẹ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lójúmọmọ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nípa ẹ má wàá lẹ́ mọ́ orúkọ lẹ̀ láti kọ́ bíi kẹwà takùwé rẹ̀ kẹwà tẹkọ́sà rẹ̀ tẹtẹkẹ́ kan gbogbo eléyẹn tá àníyàn yín bá da ẹ̀fẹ̀ ṣe ń bẹ̀ yẹn tó bá da ọ̀nà tẹ́ wàá fi máa ń dó lórí ìmọ̀ ìmọ̀ yẹn náà tá à ń dó lórí ìyẹn fi máa ń bí oníbíjà nínú wọ́n fi máa ń mọ̀ ọ́n àtàkì wa pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú kò dé ń dùn wá. ẹgbẹ́ yìí ṣe ń sọ̀rọ̀ sísú náà ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ fún àtàǹṣe àwa kan fi ń sọ máàkì lọ́dọ̀ ọlọ́run àwa fi ń gbalada. bẹ́ẹ̀ ṣe wá rò pé ìmọ̀ ọ̀sùn tó ní ládàá ti wá ń pọ̀ sí lójú ọ̀sẹ̀ tó táwa ń ni àbújọ náà kójọ kó bá a fa òjò wa mọ́ àníyà òun náà níbi tí a ti kúrò nípa ọ̀rọ̀ ìrun wa ń wá ló wá yẹ kọ́kùnrin kẹ̀ máa kírun masala mi ti dìde níbo ló yẹ ká ti máa kírun eléyìí jẹ́ nǹkan kan tó pàtàkì tó gbọ́dọ̀ mọ̀ lónìí fọlọ́run bá fi àyè kan kalẹ̀ nípa mùsùlùmí láyé títí ní àyè ìjọsìn kan pàtó fún wa tó dẹ̀ jẹ́ ká mọ̀ pàtàkì àyè náà òun náà ni alimasajidu hmm, àwọn àwọn masajidu àwọn àwọn ilé ọlọ́run ìtumú fúrọ́dù gbẹgbẹ́ masjidu plural rẹ̀ a máa jẹ́ masajidu alimasajidu yìí ní àwọn ilé ọlọ́run ọlọ́run bá dìbò ìjẹ́ káwọn nínú alukur'an mẹ́kan nínú tẹ̀síìrì ọ̀nà méjì náà fún ti tọ́lá ìtàkì káyé wa anna al-masajida lillahi. fala tad'u ma'a Allahi ahada. wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. ọlọ́run abáni dáadáa jẹ́ àwọn masajid àwọn àyè tuntun kínú. al-masajida lillahi. tẹ̀síìrì ní ìtàn olùmọ́tò tu òní al-masajid wọ́n tún túmọ̀ rẹ̀ sí àwọn oríkìrí kára tá a fi ń sin lọ́wọ́ tá a fi ń kírun. a gbọ́dọ̀ tún tẹ ẹ kọ́kọ́ fẹ́nikẹ́ni a ṣe ń bọ̀ lórí masala ilé náà kí balẹ̀ ẹ̀kọ́ tó parí. wàhánà masaji kalila. olùtẹ̀lé mi bá yẹ nìkan tí ò kúnlẹ̀ tí ò dọ̀bálẹ̀ á ní oṣù ṣeun tí ò sí nínú ẹ̀sìn ti gbàtà ní ìgbéwọ̀n. wàlá tẹ̀lé ìrìn náà. nínú ọ̀nà tí wọ́n fi sílẹ̀ o àdàmà máa wọn àdúrà tí wọn fi kọ́kọ́ tiẹ̀ náà wá ṣùgbọ́n tó kàn wá lónìí ni ẹjẹ́ ti tafsir ti alimasajid ti ń túmọ̀ jámọ̀ masjid. anna almasajid lillah. ọlọ́run bá ní ẹjẹ́ àwọn masajid òun ni ọlọ́run bá lòun ní o. fala tad'u ma'a Allahi ahada. ẹ tó gbọ́dọ̀ ṣe nǹkan mi ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé nǹkan mi mọ́ lọ́hùn ọlọ́run náà ní kẹ́ máa sin masjid. imam ẹ máa ti sọ masjid lónìí gidi tí a ti ń lùlù ẹ ti kó gbàdírì wọnú masjid ní sọ́nà tálẹ́gbẹ́lẹ́ yìí jọ afira kẹyà kúrúkú ni masjid nínú ilé Ọlọ́run. wàlá tẹ́lẹ̀ máa láàyè àhàdá. láhìláhìláhà ẹ̀yin kọ́nù wọnú mọ́sálásí. ìlú tí wọ́n ń lù nípa tí wọ́n ń ta jìtá tí wọ́n ń lùlù tí ànábì gbọ́ tó kì í ka mọ́ etí rẹ̀ tó tẹ̀sẹ̀ mọ́ ní tí ànábì rọ́. ìlú orin eléyìí tí orin tí wọ́n lùlù sí tí wọ́n tẹ̀ pianu sí tí wọ́n lu ọmọlé sí tí wọ́n lu gbogbo oríṣiríṣi ìkàyè sí tọ́lọ́ ń من سورة اللقمان آية لا كيجي ومن إيوة، الناس من يشتري له الناس من يشتري له الحديد ليضل عن سبيل الله بغير علم ولا هدى ولا ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. الله أبان سنين القرآن نهاية تاكاي كلمة في مسجد واحد àti ìlànà ẹ̀sìn àwọn mùsùlùmí kì í ṣe bí tá a ti wá ń sọ di àyè ilé àyè ijó àyè àyè àwa ń jó àwa sọ̀bẹ̀ nílé ariwo rárá o. ọlọ́run bá ní ń bẹ nínú àwọn èèyàn. màyíyá ṣẹ̀rí ìlàhùn alhàdí. ó ní àwọn irinṣẹ́ eré àwọn irinṣẹ́ àwàdà làwọn ọlọ́dàjọ́ o. ìdílé ilé la. àwọn àbí ń sọ àwọn èèyàn kúrò lójú ọ̀nà tọ́lọ́run. èèyàn bá ti bẹ̀rẹ̀ sí jí wọ́n ti ń lùlù wọ́n ti ń wọn ní ronú wọn ní ní payọ Ọlọ́run. ó máa ń bí ìranù ó máa ń bí ìkúṣe ó máa ń bí wòkúwò ó máa ń bí gbòkúgbò ó máa ń bí àwọn oríṣiríṣi tí ń jẹ́ kẹ́mi dọ̀tí. ọkùnrin ọkùnrin ọmọ wa ọmọbìnrin olóbìnrin ọmọ adìrẹ àwọn kan máa fẹ́ pẹ̀lú ra wa fara nǹkan ra wa rárá. liyudilla an sabilillahi bi ghayri ilm. Ọlọ́run ni wọ́n fi ń sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà Ọlọ́run àwọn yẹn wàá mú kínní lónìí wàá mú gẹ́gẹ́ bí àwàdà wàá mú bí eré wọn wàá mú kó burú gidi kan. kẹlẹ́ ọ̀hún àzàbọ̀ mọ̀hí. ọlọ́run náà kọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣerú eléyìí inú ìyá ni wọ́n ń bọ̀ wá dé sílẹ̀ dọ̀ ọlọ́run jẹ́ bùrẹ̀ kámà náà bá kọ̀ọ̀rọ̀ wá di ẹni yẹpẹrẹ. torí báyìí gbogbo ẹ̀yin mọ̀sájìdì tí ìlú wà lọ́dọ̀ yín tẹ kóòlù wọnú mọ́sídìd ẹ lọ kókó bẹ́ẹ̀ o ẹ bẹ̀rù ọlọ́run o alábòrò kì í ṣe lílù o kì í ṣe oníjó o àwọn kan náà bọ́ sórí rédíò bíi ọdún mélòó kan sẹ́yìn àwọn náà bẹ̀rẹ̀ sí pariwo ìlú ijó ẹ máa jó nínú mọ́sáàsì ẹ máa lù ú náà lẹ́yìn. bí kò mí fàhùwà mi nìhùn. bóyá káwọn ẹni náà lọ tún rìsẹ́ẹ̀sì wọn ṣe ẹnikẹ́ni àkọsílẹ̀ ẹnikẹ́ni tó bá ti kọ́ ṣe àwọn kan náà ti dára wọn. ṣé báyìí ẹ má lè ga lẹ́sìn tí ó wà ìlẹ́gà nínú ẹ̀sìn wa tí ò tọ́ ẹ má pè é kọ́lá ẹ lè ní àtẹ̀ má lè ní wá ní wọ́n ní ká lùlù kájọ alukurani wà nílẹ̀ àdé tí wà nílẹ̀ nǹkan kan lẹ̀ tá a fẹ́ ṣe irun là ń sọ àlùwàlá là ń sọ yìí ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ nínú sáyẹn tá a tó jẹ́ ẹran ó kọjá ọ̀rọ̀ ìlú àbí àbóyá àbí. ìnàmá ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhir. abẹ́rẹ́ rẹ̀ ká bímọ kan jẹ́ kùmọ̀ káwọn òbí rẹ̀ máa fọ́lẹ̀ tọ́lọ́ ẹ̀yìn afẹ́ bá mi tọ́lọ́ ń ṣọmọ yìí lóníjó ẹ̀yìn gbọ́rú irú ẹ̀rí Ọlọ́run tí wọ́n sọ fún wa nínú àlùkòrá yìí. Inna ma ya'muru masajida Allah. Ọlọ́run ní dájọ́jà àwọn ẹni tí ẹ pé àwọn mú ilé Ọlọ́run ọba wọn sọ ibi tí wọ́n ń jẹ́ kí Ọlọ́run máa ṣẹ̀bi kí wọ́n máa lo bẹ̀lú òrèkóòrè ọ̀hún kúrò nínú ilé Ọlọ́run. Wọ́n lọ ń sin lọ́run. Ó náà ẹni tí ẹ pé wọ́n bá lu ilé Ọlọ́run báyìí wọ́n sin lọ́run bá ń bẹ̀ wọ́n túnú bẹ̀ ṣe wọ́n ń kọ́ wọ́n náwó sí wọ́n ná ogun wọn sí. man amana billah. wọ́n náà ṣe máa rí tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà làwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́. wal yawmil akhir. àwọn tí wọ́n gbọ́dọ̀ kẹyìn gbọ́ ni o. wa aqama salah. kì í dàjẹ́ káwọn ilé kan kọ́ mọ́ṣáláṣí àbí wọ́n tún mọ́ṣáláṣí ṣe nìkan. wa kọ́ àwọn náà tún kírun wọn sin ọlọ́run. wà á ta zaka. ẹ torí àwọn àyè àwọn nǹkan tó kù ta sì fẹ́ mójútó náà rẹ pẹpẹ. àmì sẹ́yìn lọ́lá. wọ́n yọ zaka bákan náà àwọn ọ̀dẹ̀ páyẹ̀ ti kà fọlọ́run ọba. wàásà ọ̀la ìka àyàkú náà mìíràn lè mú hẹ́tàdí. aláwọ̀ ní wúrọ̀ àwọn eléyìí náà làwọn tí ó jẹ́ tuntun wọn máa bẹ nínú àwọn ẹni tí wọ́n ti wà lójú ọ̀nà tàwọn ọlọ́run. ọ̀rọ̀ alimasajid ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ayáwa mùsùlùmí ò mọ àwọn àdáàbò tó rọ̀ mọ́ sájídì lónìí à ń kírun nínú mọ́sídìí nínú mọ́sálásí ṣùgbọ́n gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ tó rọ̀ mọ́ nínú mọ́sálásí kì í ṣe bí ká ń gbé àwòrán sí fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ mùsùlùmí kì í ṣe ti ń gbá àwòrán kọ́ káàkiri tí kì í bá ṣe pé necessity bíi fún tó kọjá passport international passport kò ní driver's license kò ní voters card o kì í ṣẹni tó wọ́n náà wá lọ yàwòrán wá gbé pọ́tìlì kan àwọn kan àwọn oníṣẹ́wúṣẹ́wú àwọn eléyìí ní ìsìn ṣéwù wọn ni wọ́n ń sìn àwọn agbáwòrán rẹ̀ síbi kan tó ti ṣàdúrà nù ilé alhamdulilah láti kìkì kójú pa àwọn ọmọ yàrá mùsùlùmí mọ́ni ọ̀bá náà náà lọ ya àwòrán ànábì nígbà táwọn kan ti parọ́ pa àwọn rí fídíò ànábì àwọn nígbà wo lọ́dún wo irú rẹ̀ wo ni sísírì díẹ̀ yìí àwòrán nínú àwọn masajid ara àwọn masajid kan tí wọ́n lọ yàwó àwòrán síbẹ̀ ẹjọ́ kúrò ń bẹ̀ o. ثبت في حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال nípa pàtàkì masjid náà ní tààtì tara wa fọlọ Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní anabi sallallahu alaihi wasallam sọ yìí pé. ahabul biladi ila Allahi masajiduha. ó ti ọlọ́run bá fi nífẹ̀ẹ́ sí jù nínú ìlú káàkiri àgbáyé. mọ́sáàjì dùn á. òun náà ni mọ́sálásí inú ìlú kọ̀ọ̀kan káàkiri. wọ́n á bẹ̀rù wáyé ṣe wáyé bí tọ́lọ́mọba ní fẹ̀sídìí tọ́lọ́mọba láìkí rẹ̀ jù nínú ìlú bá ṣe àwọn mọ́sálásí ibẹ̀ ni o. ha. kúrẹ́ra jù ní àwọn ó ní àwọn ẹlòmíì tó wà lọ́jà wa ròjẹ́ kí máa palẹ̀ mọ́ kí máa lọ ilé ni kí máa wọ́jà máa nẹ̀ rárá máa farabalẹ̀ gbọ́n tá sọ. Àkọọ́lá lè máa mú lùkùrùkùn bí. Àlìmọ́ mi lùkùrù tó bí kan nínú àgbà fẹ́ẹ̀sì. Kọ́lọ̀ nǹkan ṣàbà túbọ̀ tó. Kọ́lá ahábùlì bìlà ni lọ́lọ́ ìmàṣáájú lọ ayé ahábùbọ̀ yóò ti lè bìlà. Àwọn ń ṣàlàyé pé ilé tọ́lọ́wọ́n bá ní ìfẹ́ síjù nínú gbogbo òlu òní tọ́lọ́wọ́n bá ń sọ yìí òun náà ni àwọn bí tá a ti ń kéwòn tá à ń forí kanlẹ̀ fọlọ́ tá a wá yà sọ́tọ̀ fún mọ́sálásí. wọ́n iná máa kana dhalika lamma khussat bihi minal ibadat. wọ́n lé lẹ́yìn rí bẹ́ẹ̀ lima khussat bihi minal ibadat. kí wọ́n ṣàdáyàn rí masáájì dùkú ká máa sin lọ́wọ́n bá ń bẹ̀ ni. wọ́n lè ká pẹ̀lú sísílọ́hún tó lẹ́ẹ̀mí ni o pẹ̀lú àìsótán ní ká máa kójọ ká máa sílọ́hún ni wọ́n bá rò pé bóyá ká máa kójọ ká máa ṣe láìra kíra la ká máa forí gbárí fọ̀nù gbọ́nù rárá yẹn kọ́ ni wọ́n sọ o. wàlẹ̀ tí máa ń lò mí ní. káwa mùsùlùmí máa ní àkójọpọ̀ wípé a kírun jọ̀mọ́ a kírun jùmọ̀ wàzúhúrì ṣàáìrì dín. bákan náà àwọn tó jẹ́ àwọn àwọn àwọn nǹkan gbòógì nínú àwọn alámọ̀dọ́ rẹ̀ sí wa bí ká ṣíwáàsí bí ká kọ́mọ ní kéwú gbúrú ilé ká máa jẹ́ kó ṣẹlẹ̀ nínú masjid kó tí mọ́sálásí wà fún nìyí wàhùdùrì màláìka. wọ́n ní títí táwọn àlékà náà àwọn náà tún máa wá sí títí mọ́sálásí ibi táwọn máa ń dé síbi láyé ọ́fíìsì àwọn àlékà ni masajid ibi tá ààyè tí wọ́n nìyẹn àfi táwòrán bá wà ń bẹ̀ àná ìsọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àlékà òní wọnú ilé ibi táwòrán bá wà. kẹ́ ǹgbọ́n ń pèsè àwọn yàrá máa ní wọnú ilé àwọn táwòrán bá ti wà ń bẹ̀ so tí àwọn táwọn bá ti lọ kí màlékà máa wọ bẹ̀ mọ́ kó wọ bẹ̀ fún last ten days nìkan kiri ẹ̀ ń kíkà àti ẹ̀ lásìkò dé àbí Ah, ẹtí ká ìgbẹ́sì yìí àdánwò ni. àmàlẹ́ ká máa wọ ẹnu masjid. wà iná máa kẹ́rẹ́ náà ti là síwáàkùn àtẹ̀kọ́dọ̀ bẹ́ẹ̀dìláàdì ilà lọ. ẹ wá rí ìdí tí àwọn jẹ̀bi tọ́lọ́wọ́n bá ní kórè rẹ̀ sí. ẹ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bá òfin kan. yànnà ha màkàsù sọ̀tún kíkànlá dé dúnìyà. torí pé ọjà ń tiẹ̀ kún tóun dúró fún ni ká sahara nìkan ni a ah, ní kẹ má ta kẹ má ra o. ẹ wá gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ń tẹ̀sán àwọn ọba òfin ìfẹ́ ìṣẹ̀lẹ̀ inú ọjà. wà á fọ́ lébólè rìn báyìí wọ́n fi ń wá ìjà àti mọ àti owó àti ọrọ̀. wal i'radu an dhikrillah. báwọn bá ti wá wà nínú ọjà ọgọ́rọ̀ àwọn èèyàn náà ọjà òkè dúró kírun ma. i'radu an dhikrillah. wọ́n ń gbórí kúrò níbi sísè ìran tí ọlọ́run bá yẹ. yanha makanul aymanil fajira. àti pẹ̀lú pé àwọn náà ọjà lọ́pọ̀lọpọ̀ gbà ibi tí àwọn èèyàn ti máa ń sábà pa àwọn Ríyá máa ra kájú ṣàìtọ́. Ó tún jáde tí ṣèṣáàdì náà ti máa ń sábà aráyè penetrate wo àwọn èèyàn lára. Ara wọn wá sílé irọ́ wa pọ̀, àwọn èèyàn máa wá lura wọn ní jìbìtì. Àwọn èèyàn máa wá ta fẹ́ẹ̀kì fúnra ẹni. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn oríṣiríṣi àbàdé àti kátàkárà lọ́jà wà fún. Ó dẹ̀ jẹ́ àyè kan táwọn èèyàn ti máa ń sábà kọ̀mítì uh, uh, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà burúkú. Ibẹ̀ náà lè ni ìbẹ̀lẹ̀ sí máa yọ kíkọ́ fíkì ọjà fún ni tàbí kí wọ́n ná fíkì owó fún ni gbogbo pátákìlìkì pẹ̀lú pé a, kó ẹ̀mí èèyàn kúrò níbi tọ́ lọ́hùn lẹ́yìn tẹ̀ ní àwọn akọ̀tún báyìí yẹn máa ní ìyẹn kọ́ ló kàn ní ìsínyáre ẹ̀kiri ààyè tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí jùlọ àyè tẹ́mi ti máa balẹ̀ sí tọ́lọ́hún àyè tọ́lọ̀ bá ní kórìíra sí jùlọ àyè tí ó máa ń múyàn gbàgbé tọ́lọ̀ ẹni tó ń bá wa tí wọ́n wà nínú ọjà ẹ̀yin yàrá tẹ̀ ń ta jẹ́ bàbá tẹ̀ ń ta àìmọye ìyálọ́jà tó bẹ́ àìmọye máàmù mi bákan bá màmá jẹ máa pa ọjà tì èmi ńlá tí ìrìn àsìkò òun tó ìyá tààrà tààrọ ní ẹ̀kọ́ lọ́wọ́n fún àlùbáríkà àti ìrìbájà kù nàìjíríà bá dé àmàta o àwọn ìyá rẹ nìyẹn bàbá dáadáa nìyẹn wọn kọjá wọn tì wọn lọ kírun pẹ̀lú báyìí ẹ ṣe jáde kìkìlà tó wọn lọ sí lọ́hùn ọjà oríṣiríṣi oògùn wo ni wọn ń dánwò tán lọ́jà àrìmọ́lẹ̀ lèmi àná àwọn àfa náà rí ń ṣe wá ẹ má ṣe lẹ́dọ̀ ọmọ ẹ má jẹ́ kó ba ti ń jẹ́ o ẹ má ṣe ma mm, ẹ má tẹ̀lé ọ̀bọ̀ mi láti ti pàdé ẹ má ṣe lẹ́nu àfàkà sọ pé ẹ kẹ́tẹ̀ máa gbàgbé àwọn ará bí yẹn lọ rárá o. torí báyìí pàtàkì wọn ṣáájì lórí ilẹ̀ òní máa sílọ̀ ọ̀n bẹ́ẹ̀ ẹja máa dé tuntun káfí kun látara pé bí mọ́sálásí ṣe jẹ́bi tó wúlò tó lórí ilẹ̀ ayé ọlọ́run ọba ó ní bí kọ́ wa lẹ́kọ̀ọ́ ń tà ń lo mọ́sálásí fún anabi sọlá sọlá sọ pé bìtẹ́ máa kọ́ wọn. wàmẹ́ títà máa mú fi bẹ́ẹ̀ tẹ̀ mí bóyá tẹ̀ láàyè tí ló náà kíkà bá lọ. anabi sọlá sọlá ní àwọn èèyàn kan yìí kọ́ra wọn jẹ́ kọ́ sínú masjid. yẹ tí ló náà kíkà bá lọ. kọ́mọ wa kan ọ̀rọ̀ ọlọ́run ọba. wàyà tàdá rasu náà wú bẹ́ẹ̀ náà hàn. kọ́mọ wa kọ́ra wọn lọ́rọ̀ ọlọ́run láàrin ara. ẹ àwọn àáfàá tí wọ́n ń da ẹ̀sìn rúmọ̀ àwọn èèyàn lójú láyé lónìí ẹ̀rí tí wọ́n máa ń kó tèrè tí wọ́n fi náà máa ń jókòó fẹ́ sáà kúránì kalẹ̀ àwọn fẹ́ jókòó jókòó àdúrà àwọn fẹ́ kẹrẹ́ ẹ̀sìn kíní kan péyà àwọn ní àdìsí ànábì sọ pé táwọn èèyàn bá ti jókòó nínú ilé ọlọ́run tí wọ́n wá ń kóra wọn jọ pọ̀ tí wọ́n wá ń kàlù kúránì ẹnìkan ń ṣe kòbòrò ń ṣe kíní kan ẹgbọ́ kí náà nábì sọ fún wọn ṣe lè. wọ́n yàtọ̀ dárọ̀ súnáhù bainahum. yẹ̀sùn náà kìtàbà wáyé náà nábì sọ yìí. wọ́n wá ń kọ́ra wọn láàrin ara wọn wọ́n kọ́ra wọn ní ṣe. ìlànà zàlá tí a lè yin mo sàkínà. arábìnrin àfi kí ìkẹ́ ọlọ́run kó sọ̀kalẹ̀ sáàárín wọn. àbọ̀ṣe àti ọmọ rahama. bákan náà àfi káànú ọlọ́run kó bùn wọn dàrú. wàtàkàrà humnullahu fi màní ẹ̀ńdáhù. wọ́n ní bákan náà ọlọ́run àmọ́ wá fi àwọn ẹni yìí náà ṣìyàn ọ̀nà lọ́dọ̀ rẹ̀ pé ẹwà wọn ti dá sílẹ̀ ilé ayé ńgbà táwọn kan hùwà bàjẹ́ ohun táwọn a ń bẹ ọlọ́run bá kó jọ akínú kú oná ní kọ́lọ̀ kó ṣe wá. kó máa ṣe wá ní akínú fìrún lẹ̀. àmì àkíkú ni kíwú. àkíkú ni irun. ẹni ọlọ́run bá kọ́ ní nkọ́run. àdínkù ni kíwú àkíkú ni irun. ẹni ọlọ́run bá kọ́ ní nkọ́run. ọlọ́run máa kọ́ mi. mi ò ní kọ́run. ẹni ọlọ́run bá kọ́ ní nkọ́run. sọ́kànnà kàlámù alhamdulilayi la ilaha illa anta. وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí wá pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà ní oh eight oh thirty five seventy five fourteen sixty six.